báyìí àwọn Cameroon àwọn ju gbogbo ẹ̀ lọ ajá wọn kúrò nù díje ọ̀hún wọn kúrò bẹ́ẹ̀. nígbà òwúrọ̀ final a lọ pàdé ẹni tó sì ẹ̀ gangan Tunisia tẹ́lẹ̀ bẹ́ẹ̀ gbé Tunisia yìí Tunisia yìí lágbára ńgbà náà àwọn Dos Santos ṣe ẹran ti Dos Santos number eleven ẹran ti Jasiri nọmba five ẹran ti ọmọ Botin ọmọ dìfẹ́ndà Botin kan ní Tunisia Jahidi nìyẹn ó dúdú báyìí ẹran ti captain wọn tó wọn thirteen ní Tunisia ńgbà náà buhasisi ló kó ẹ gbogbo àwọn èèyàn dúró ti Okocha ibẹ̀ ni Okocha ti ṣe ègé kan ègé fọlọmi sẹmi final Okocha ti ṣe àwọn àti Tunisia tó fi gé àwọn bíi mẹ́fà Okocha ń gbóná lọ́wọ́ ńgbà náà ó ń hot ìdẹ̀ ń yorùkú àmọ́jú gbogbo ẹ̀ lọ Tunisia já wa ó já wa o agbada jágbá tí kò nù díje yẹn pẹ̀lú goliwoo mi gbẹ àwa lọ pàdé tani a lọ pàdé Mali ní top place àna Mali njọ jimọ wọn gbẹ wọn kí jùmọ̀ àti lọ́wọ́ ìlàwọ̀ àti Mali ń gbábọ̀ njọ náà agbada àna Mali góò yẹn goal tí Okochago against Mali in the best goal tournament tẹ́ ẹ̀ bá gbàgbé Okochago goal mẹ́rin ẹ̀tọ́ náà goal goal mẹ́rin àmọ́ Okochagbáko náà àwọn àsìkò kẹta Tunisia ló borí ó na kíni ó na Morocco final ṣé ẹ mọ̀ pé ọmọkùnrin tí mo fẹ́ sọ ìtẹ́ tí mo fi ń mẹ́nu bàtà fún àwọn àsìkò kẹta ṣèyí ọlọ́fíjà náà ṣé ẹ mọ̀ pé LAUTECH school team ní gbẹ́bọ̀ fún ẹ̀yìn àmọ́ iṣẹ́ tí ń ṣe ó mú lókùnkúndùn níjọ́ tí wọ́n mú ṣèyí ṣèyí ò mọ̀ kò bá wọn scout ń bẹ ní LAUTECH náà bá a ṣe ń gbà yìí náà ni ìdíje yìí náà gbé kalẹ̀ yóò díje báyìí ní ṣèyí tẹra mọ́ àsáwọn tó láìkì ṣèyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá níwọ̀ ṣèyí ọlọ́fíjà náà ọmọ dáadáa ní ọmọ nàǹkà yìí bá ṣe mú ṣèyí nù ṣèyí bá lọ òkè òkun láti bẹ̀ Christian Chukwu ní kíni ẹ lọ bá pé ṣèyí wá o ṣèyí ọlọ́fíjánà yẹn ẹ jẹ́ fi replace Sunday Olise Olise tí ò lè wá báyìí ṣèyí ṣe di kíni ó di agbábọ́ọ̀lù gbòtarìgì fún ilẹ̀ bàtẹ́mi Nàìjíríà láti ìgbà náà ṣe wá rí pé grassroots ó ní í ṣe nu fúbọ̀ láìsí ìpìlẹ̀ òkè ò lè dà bí ìpìlẹ̀ bá wọ́ òkè ò lè sún wọn ìyẹn ní fásitì fún ẹ̀yìn tẹ̀ ń gbà lọ́wọ́ báyìí gbogbo ẹ̀yin olùkópa nù díje yìí ẹ má sùn ẹ má wò ẹ má wò bó ní ṣe jẹ́ ẹ má wò tí ń sọ lọ́wọ́ yìí àwọn tán ní fún yín ẹ̀ mọ́ àwọn tán gbé ìdíje kalẹ̀ àwọn nǹkan kan bẹ́ẹ̀ nǹkan má nǹkan kan ẹ̀yin ẹ tẹra mọ́ má fi ẹ̀bùn ẹ pamọ́ ọlọ́run ó dẹ̀ di ẹ̀bùn yẹn yóò dé ládé ẹ̀yin olùkùn mi má sọ ẹ̀ dákùjẹ́ ń sẹ́mi mu ẹ̀yin ń ṣe bèbí ó ná torí ọlọ́run Yeah, just like you have said earlier, and there are, there are people, you know, and this competition is just all about we trying to discover new talent and we trying to build talent from our grassroots. And I've, you've seen so far, they've been trying as much as possible to showcase their talent. And presently, as of now, Lagos State is leading by a goal to nil, and um, I think Ekiti is lagging behind, and they still have a few minutes to play, and probably that could could fetch them a goal if alone they are trying as much as possible. And that's an infringement, that's a foul against a player from Ekiti State and um, he, he, he, he, he has fouled he has fouled the goalkeeper of Lagos State team and let's see let's see the goalkeeper is up is up as of now up and um, I, I probably know that they've groomed they've groomed players um, I think what we are seeing now is just all about grooming. And um, I know before the end of this competition, uh, we'll be able to point out one or two or few players. and I know their names alone is not ending eh, because probably you might see some professional, This is our MPFL league, some, you might see them traveling out. Some there are some certain set of players that you just would know will note them out. And I know by the end of um, of this Odudua football competition, I know they personally uh, they would they would have they would know that they've done their part, they've done their best. And Lagos State is going. Let's see if this is going to give them a second goal. Oh, oh no, the defender is trying as much as possible to protect his pole. That was a direct ball to the goalkeeper. Oh no, oh no, oh no. The referee asked him to stand up. That was a throw-in. So let's see, let's see what is going on. And I think a player is about to come on for, for Team Lagos. I think a player is going right there to the touchline and to go and meet the, um, the fourth official. And let's see. Let's see, probably he still has the number, jet, the number seven for Lagos team. Oh, the ball is out of play. The ball is quite out of play as of now. That's a throwing to Ekiti. Let's see, let's see. That's a clearance from the defender. Let's see. ó ń lọ gẹ́gẹ́ bá ti kọ ìwé abala lẹ́ẹ̀kejì náà ní lọ lọ́wọ́ láàrin ọkùnrin èkìtì àti ọkùnrin èkó àmì ayò kan dondo sí odò àti abala àkọ́kọ́ yìí náà ni wọ́n ṣì wà àmọ́ abala kejì yìí ó ti ń lọ sí kùnkùndùn òtòrí wọ́n ti ṣe bẹ́ẹ̀ náà ti ṣe díẹ̀ ìfigagbága yìí ó dùn gbọ́ngbọ́n kan sí i ó jẹ́ ìfigagbága tó pé èmi gan lè fọwọ́ sọ̀rọ̀ aláyàfẹ́ kan tí mo ti ń rọrùn ọ̀rọ̀ sísú ẹ̀ láti àná pé ó tóra wọn nígbà tí mo bá ń wo NPFL ìyẹn líìgì abala àkọ́kọ́ orílẹ̀-èdè Nàìjíríà gẹ́lẹ́ kò yàtọ̀ síbẹ̀ tó yẹ pé gbogbo ẹ̀ tóra wọn hmm, ojoojúmọ́ ní ìmọ̀ fi sọ́sẹ́ níwọ̀n ìgbà tí ìdíje ìbá sì ń lọ lọ́wọ́ ibùn bí ò lọ́mọ́ yín sì mọ wí mọ sọ torí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn èèyàn rẹ ń bẹ èèyàn rẹ dẹpọ èèyàn bí lọ ṣe é mọ pé kò lè sí kí ẹwà má ní ìdọ̀tí bẹ́ẹ̀ sì lè mọ nìkan nà bẹ́ẹ̀ lọ̀rọ̀ ṣe jẹ́ ni àwọn èèyàn rẹ wá yìí àwọn kan wà tí wọ́n kàgùn sí àwa ara wọn láti rí bàbá mi àjọṣe bàbá yìí bàbá tí ò ní padà dán ọmọ lágbára Ọlọ́run lọ́wọ́ wa tí ò ní dẹni yẹ̀yẹ́ bàbá tí ò ní dẹni ẹ̀tẹ́ bàbá Ọláyẹmí àjọṣe Aláyẹmí àjọṣe àwọn àbá yìí wà láàpọ̀ tí wọ́n jẹ́ kí ìdíje Odùduwà football competition kó wá sí múmú ṣẹ ara wọn náà ni yèyé wa mọ̀mọ́ wa símisádé kúkú ọ̀nàyẹmí aláṣẹ àtolùdarí one africa women's forum ibẹ̀ láti rí ẹ̀gbọ́n mi àtàtà bàbá tèmi ọ̀rẹ́ mi ìmùlẹ̀ mi kódà kí n má pè lábúrò mi mò ń yọ̀ ní o ojúmọ̀ tó yónú n tá a bá sọ pé Lámídì Àkànbí agbóyájú bàbá ló jẹ́ sí mi o ìtí bàbá fi ju ọmọ lọ gbọ̀rọ̀gbọ̀rọ̀ ni afẹ́nifẹ́re ẹ̀ tí kú ọ̀dọ́ ọmọlẹ́yìn ẹ̀ ti sọ pé kí ni ibi tó wá máa dé sẹ́ni dáadáa mùsítà àti ràn lọ́wọ́ àwọn èso tiẹ̀ náà aláàánú ò ní wọ́n wọn ẹ yáyẹ sàmì bá ẹ̀gbọ́n mi ẹ má fi ẹ má ẹ má ẹ má dàkẹ́ ẹ sàmì ẹ̀gá ẹgbẹ́ tó ẹ̀mí ẹ dákun kíbi tẹ́ ẹ bá wà ẹ̀yìn mo tún fi àkókò yìí mo tún fi ń kí ta ni mo fi ń kí yèyé wa mọ̀mọ́ mi títí lọ pẹ́ abọ́yadé kòòlù aláṣẹ àtolùdarí podium international tv podium international tv ẹ̀yìn àti àǹtí wa títí láyọ̀ àwọn náà ṣe gúgúrú méje yàyà mẹ́fà ìtàn ṣe ń bì tó bá fẹ́ wá máa wò wá tó fẹ́ máa wò wá kedere kedere kedere tó fẹ́ máa wò bá a ṣe ń ṣe máa bọ̀ wẹ́bsáìtì yẹn ìyẹn ní orí ẹ̀rọ ayélujára bí ajere yẹn www.oduduwafootballclub.com lẹ́ẹ̀kan sí www.oduduwafootball.com tàbí kó lọ youtube kó lọ sí Odùduwà multimedia ìwọ tẹ̀ sí youtube ẹ lọ sí kanu méjèèjì kedere kedere kedere ló mọ̀ bó bá a ṣe ń ṣe nínú ìjẹ̀bú òde dípọ̀ dínà stadium ní ìjẹ̀bú òde Ògùn state ìyẹn ní orílẹ̀-èdè nàìjíríà Odùduwà football tournament ní ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bá a ti kọ ìwé ẹ̀ abala ẹlẹ́ẹ̀kejì ni ẹ̀yìn. èkó lọ́kùnrin àti èkìtì lọ́kùnrin èkó ń borí pẹ̀lú àmì ayò kan dondo ìyẹn sí òdo agbọ́wọ́ ẹ̀yìn wọn èkìtì wọn pín fúnra wọn kódà èmi fẹ́ rí pé àwọn tíìmù méjèèjì àti èkìtì ọkùnrin àti èkó ọkùnrin àbí ẹ ti ń play ní NPFL àbí ká sọ pé bẹ́ẹ̀ abẹ́lẹ́ ẹlẹ́kejì líìgì nàìjíríà ìyẹn NNL àbí ká ní abẹ́lẹ́ ẹlẹ́kẹta ìyẹn NNO náà ti ń gbá bọ̀ bóyá wọ́n ṣe ń gba iṣẹ́ yé wọn pọ̀ professional gidi ni wọ́n ṣe ń gbá bọ́ọ̀lù yẹn ó yé wọn àwọn méjèèjì gbogbo ẹ̀ tóra wọn ṣe é mọ̀ pé góòlù ṣe kó má wà ẹnìkan ó sápọ̀ dànù ẹnìkan ní ó borí bẹ́ẹ̀ lọ́wọ́ bá dé ni ó ti padà wá sí òpin láàrin èkìtì ọkùnrin àti èkó ọkùnrin ó ti wọ́ sí òpin èyí tó túmọ̀ sí pé èkó padà gbé àmì ayò ẹranko àti abala àkọ́kọ́ yẹn èkó gbé lọ o èkó jẹ́ gbé tó bá ń gbọ́ ní tí mo jẹ o èkó padà borí ó borí àmì ayò kan dondo ìyẹn sí òdo ni olùkọ́ni àti balógun ikọ̀ méjèèjì ẹ máa bọ̀ wá bá mi bí fún ìfọ̀wánilẹ́nuwò olùkọ́ni méjèèjì àti balógun méjèèjì ẹ máa bọ̀ bá mi fún ìfọ̀rọ̀wánilẹ́nuwò mi o ẹ máa bọ̀ bá mi ẹ ní ṣe lásán o ẹ máa bọ̀ bá mi gbogbo kíní tí wọ́n fi rí yín ní ayélujára mi ń ilẹ̀ gbà kọjá o ẹ ẹ Media ìyẹn Media mi dáadáa. apáṣọ mi dà mi ago, ẹgbẹ́ mi dáadáa bẹ́ẹ̀ bí ceo tí ò ní di ordinary staff láéláé òun lọ́lọ́sẹ̀ àti olùdarí bẹ́ẹ̀ bá ti rí ẹni ọ̀hún ẹ̀gbọ́n nù àwọn délé àwọn ilé ìjẹ́ntù ìwà tútù ni àfi bí yágbéyájú senior bẹ́ẹ̀ bá yágbéyájú junior nù yẹn gbogbo sẹ́yẹ wọn àwọn òṣìṣẹ́ wọn bẹ́ẹ̀ bí wọ́n dúró kòrì ta ni mò ń sọ Lamidi Bamidele àwọn lọ́lọ́sẹ̀ àti olùdarí apature media ó hmm, ti ń lọ bá a ti kọ̀wé ẹ̀ ó ti ń lọ. olùkọ́ ni méjèèjì olùkọ́ ni olùkọ́ ni lọ́sọ́gbọ̀n ọ̀tọ́nísìn àti balógun ikọ̀ méjèèjì ikọ̀ èkìtì ọkùnrin àti ikọ̀ òkú ọkùnrin tẹ́ ẹjọ́ bọ́ọ̀lù gbọ́ balógun àti olùkọ́ ni wọn ẹ gbé e súnmọ́ mi bí o ẹ jáde gbé e súnmọ́ wa ẹ ní í ṣe lásán o bẹ́ẹ̀ bá ìkòkò abẹ́mi bí agbẹ́rẹ́ ìrù nìwọ̀n. olùkọ́ni ìyẹn èkó olùkọ́ni ètùtù òkìkì pẹ̀lú balógun méjèèjì ẹyẹ máa bọ̀ ọyẹ máa bọ̀ ẹbọ̀ lókè ẹjọ́ e súnmọ́ni lórí èkó yìí ọyẹ máa bọ̀ olùkọ́ni ayédèdè olùkọ́ni ti èbìtì pẹ̀lú balógun ó yẹ máa bọ̀ fún ìbọ̀ ọ̀rọ̀ wọ́n ní lẹ́nu wò fún ìbọ̀ ọ̀rọ̀ wọ́n ní lẹ́nu wò ó yẹ jáde onítọ́jẹ́ gbogbo òsì gbogbo òsì gbogbo òsì. Yeah, come here, come here. Nakasungala jana be with them, oh, now, yeah, we'll find a bazooka, oh, now.

Coming down is too close, tight down. Always they move eh, back. Exercise, exercise. Adúpẹ́ fọlọ́wọ́n ọba adúpẹ́ pẹ́ ẹ̀kọ́ ìfigagbága ẹlẹ́ẹ̀kejì ti wáyé tí òpin nìyẹn ah, ó ti wá síbi wá àsinmi láàrin èkìtì ọkùnrin àti èkó ọkùnrin àárín rẹ bá wo ẹgbẹ́ mi bí ẹ̀rì arákùnrin ọ̀hún ojú wọn ò fanimọ́ rárá ó le kókókó ní àbí iṣẹ́ ẹran àmọ́ ju gbogbo ẹ̀ lọ súnmọ́ tó ń bá èmi kọ́ mo kì í mọ́lẹ̀ ẹ dákun torí ọlọ́run ọba àárín lánàá náà ẹgbẹ́ àwọn ìfigagbága lánàá àmọ́ tòní la ṣé ó ràn yín lọ́wọ́ láti tẹ̀síwájú pé àwọn ọgbà àtinúdá tẹ kó àtàwọn agbábọ́ọ̀lù yín ṣé ó sì ràn yín lọ́wọ́ lọ́nà àbí gbogbo ẹ ti kí ni òjò ti pa búrẹ́dì mọ́ yín lápò. ẹ ṣe gan ẹ àdúpẹ́ lọ́wọ́ náà débi tó ti bẹ̀rẹ̀ ibi tó mú wa dé àdúpẹ́ lọ́wọ́ náà pé àkàn lápá àkàn lẹ́sẹ̀ kò dẹ̀ nígbà pé ibi tó náà mú yàn lọ sẹ́ni tó mọ̀ ọ̀nà eré yìí a rí pé àti àwọn ilé ṣùgbọ́n adígbàgbọ́ pé àti mọ̀gbọ́n tó lè ṣe. ó túmọ̀ sí wípé adìyẹ tí ò tí kú ó sì lè jẹ àgbàdo kọ́yà. orúkọ mi ni adégúndé lọrẹ akọni gbàgbé ìlú ìdálẹ́kì. èmi gbọ́kùn yín ó yá balógun àkókò sí àwọn míì ti ń wọlé ní sáré ṣe kánmọ́kánmọ́. balógun èkìtì àjọ sọ̀rọ̀ náà lánàá ìmùlẹ̀ mi nu ẹ̀jẹ̀ mi ìkùnú gbọ́kùn ẹ̀wọ́ ló mọ̀ ṣẹ̀gàgò ní ṣọ́ ṣé nígbà ní sèkò kò ti kọ́ báyìí kò sí rẹ́ẹ̀tì bọ́ máa bí ìrètí ti kú. ó túmọ̀ sí pé ó kù sí wà ó kọjá àti ipò inú ìrètí. orúkọ mi ni Isiaka. Isiaka Tafa. kí wàá lè jẹ́ mẹ́rin. balógun fún ìkọ̀ èkìtì. ìní fi ń ṣàwátì ẹ dákun ẹ bá kàn súnmọ́ mi bí ẹ gbé súnmọ́ kí mi ò gbé súnmọ́ yín àkókò yẹn ń lọ ẹ eh, oní nǹkan ni ẹjẹ́ ó ṣe inú wọn ń dùn bẹ́ẹ̀ náà rẹ̀ gba wá tutù bíi fírísà tàmókù ẹ̀yin inú ọlọ́run ọba nu kátàlá wá bí ká máa kí gbẹ́ngbẹ́ máa wá ń kùn tó ìdùnnú wà lójú yín dáadáa èmi náà ti rí i can feel that one from you bó o ni ṣé ó túmọ̀ sí pé ilẹ̀ gbé ìfè ìlọbalẹ̀ báyìí. ní agbára ọlọ́run èkó ló máa gbé ìfè. èkó ló máa gbé ìfè. orí ọmọkùnrin tó lọ́mọkùnrin ó tì kì í bọ̀ tó àpò orí rẹ̀ òní nínú ìjọba máa lọ rèé. ẹ̀yin lẹ́ẹ̀ borí. ó kọ́ àti òyìn ní tìǹbù. àníbo kí ni balógun ẹ̀yin balógun ìgbòho lágbára ọlọ́run tó ní báyìí gágà kejì ó bẹ̀rẹ̀ lọ́wọ́ kejì yẹn láàrin láàrin Oǹdó láàrin Oǹdó àti ọ̀ṣun ìyẹn ní ọkùnrin ìyẹn náà fẹ́ bẹ̀rẹ̀ báyìí àbáwọn ti wọlé pápá à ń bẹ̀rẹ̀ yóò gba àkàtìyà báyìí yóò lè gbìyànjú lọ́gbọ́n ó dùn àyọ̀ àdúgbò wà fẹ́ ìjàmọ̀ ẹ̀ bá bá wọn ká tó dìpù dáadáa nígbà tí Ondo wọ aṣọ bí aṣọ Juventus àbí aṣọ Cagliari ní kápẹ́ ni bẹ́ẹ̀ laṣọ ọrùn wọn ṣe rí abala àkọ́kọ́ náà ni àmì ayò òdòdó ìní wọn ń gbá lọ́wọ́ lábala àkọ́kọ́ tó jẹ́ pé àwọn èèyàn ńláńlá kan ti ń worí pápá èmi atẹ́gùn wọn ti ń fẹ́ sí mi ń bí èmi gán mọ̀ pé hàn àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn ìdààmú ò ní bá ẹ lọ wọ́bì kan jòkòó àwọn bá mi nù àti mọ́ mi wọ́n wá fojú lóúnjẹ nìyẹn ẹ ní ṣe kí ni ẹ ní fojú ọ̀hún wo sàárè ọmọ ẹ ráyè sàmì sàmì yẹn kẹ́ẹ̀dẹ̀ gbé itọ́ mi àárín ó ń lọ lọ́wọ́ bá a ti kọ ìwé ẹ̀ Odùduwà football competition ní Ìjẹ̀bú Òde dípọ̀ dínà ìyẹn ní Ìjẹ̀bú Òde Ògùn state ní ilẹ̀ ẹba tèmi Nàìjíríà nìyẹn ibikíbi tó o bá wà o lè máa wò wá lọ sí YouTube lọ sí youtube kó o máa wò mí ẹ̀ ń tẹ́tí pọ̀ ẹ̀ máa wẹ̀ gbọ́yìn kí máa wo orun gbọ̀nwẹ̀rù náà bà mí àfi bí kẹ̀kẹ́ fọ́bọ́ n wá gbẹ́rù gbọ́n tó wá tó báyìí ọlọ́run ó ṣàánú yín èmi náà dá tèmi náà sí o wàláyì tó ní báyìí ó lè wò wá YouTube ìwọ sí YouTube tó bá débẹ̀ ó rí ìyẹn yóò Odùduwà multimedia àwa ló jà sínú àwọn YouTube tàbí kó lọ ẹ̀yà orí ẹ̀rọ ayélujára bíi ajere ìyẹn www dot oduduwa football club dot com orí gbọ́dọ̀ wá bí ló jà sí kedere kedere kedere ló mọ̀ wò mí àwọn àgbà wo ń bẹ níwájú mi ń bí wọ́n jókòó gorì àwọn eléyìí nífẹ̀ẹ́ bọ́ọ̀lù pọ̀ àwọn ará ìjẹ̀bú òde ni ìní gbọ́kùn yín àtẹni mò ń bá wí eré mò ń ṣe o eré làǹfọ̀n máa yòó ṣe ká fata sí i ká fi yọ̀ sí i ká fi po sí i kó má bàa wà bọ́ rìn ní gbogbo tá à ń ṣe yìí kó lè dùn kí mọ́ lè kàn sí i ni ẹ̀yìn àtànídéwò ọlọ́kàkiri àgbáyé lókè òkun nílẹ̀ adúláwọ̀ àtàwọn tó ń bẹ lórílẹ̀‐èdè ń bí àtàwọn tá a jọ wà ní pápá ń bì eré làǹfọ̀n máa yòó ṣe gbogbo tá a bá ṣe eré lásán ni o ẹ má bínú ẹ má sọ di ìjà àwọn agbábọ́ọ̀lù ọ̀ṣun tí wọ́n wọ búlù aláró ẹ ó kọ́ wọn rèé látòrí aṣọ́lé wọn ògúnlẹ̀yẹ ìfẹ́olúwa ṣẹ́rí tóní àlóbe fisayo òun ló wọ nọ́mbà karùn-ún nígbà tí nọ́mbà kẹfà tó jẹ́ arókòdáre david ṣẹ́rí nọ́mbà kẹta ẹni tó wọ̀ fún ọ̀ṣun ó gbẹ mọ́ jẹ́ ọbaṣá israel nọ́mbà kejì aládé sanmi nọ́mbà kẹrin bákàrẹ̀ ayọ̀mídé nọ́mbà kẹjọ ẹ̀ẹ́n karim rasheed sẹ́rí nọ́mbà kẹwàá ajétọ́mọ bíi tìmílẹ́yìn nọ́mbà kẹsàn-án aláké níbẹ̀ lọ́wọ́ èèyàn lọ́mìdé tẹ́yẹ adéọlá samuel nọ́mbà keje lówó o tẹ́ ẹ bá wọn nọ́mbà kẹwàá kọkànlá tẹ́ ẹ bá wọn tó wọ̀ ẹ mọ̀ wúrọ̀ bì kankan o inú dípọ̀ dìnà níbẹ̀ ó kọ ẹ̀ ládélẹ́yẹ babatunde fún àwọn Ọ̀ṣun nìyẹn nígbà tí akọ́nimọ̀gbà àwọn okùn ẹ̀ ń jẹ́ Akínọlá Ṣọlá ìpínlẹ̀ Ọ̀ṣun nìyẹn àwọn tí wọ́n ń bẹ lórí pápá fún Ọ̀ṣun ẹ jẹ́ ń bá bíi tòǹdó torí pé kí ni má fàárí apá kan kó o dá kan sí ṣọ̀túnṣòsì má mà bàbí kan jẹ́ ìnífá tó dá fún mi báyìí ṣe rí òǹdó àwọn agbábọ́ọ̀lù wọn látòrí asọ́lé orí asọ́lé wọn Afọlábí ìyẹn káyọ̀dé ó wo nọmba twenty two ìyẹn asọ́lé wọn ṣẹ́ẹ́rí nọmba kẹfà ayọ̀mídé glory ń ló wọ̀ ọ́ nọmba kẹẹ̀ẹ́dógún káyọ̀dé adéyẹmí ńgbà tí nọmba karùn-ún jẹ́ ayọ̀nídé ayọ̀mípọ̀sí kódà àwọn yòókù nọ̀rọ̀ àwọn òǹdó yìí àtèmi àtiwọ́ àtiwọ́ tó ń gbọ́ mi tó wà pápá yìí àtiwọ́ tó ń gbọ́ mi káàkiri àgbàlá ayé nǹkan bí ayò ní wọ́n lé wa o ráyè sàmì ayọ̀ ayọ̀ báyìí láàmú ṣe o àtìbẹ̀rẹ̀ ọdún àtìparí ọdún àtàrin ọdún gbogbo bí ìdùnnú kò ní fi wálẹ̀ nígbà kọ̀ọ̀kan ẹ̀yìn nọ́mbà kọkànlá ọláwálé sunday ní sẹ́rí nọ́mbà kẹwàá olówó jẹ́síkú precious nọ́mbà kẹrìnlá ọládìméjì gbẹ̀ngà ní nọ́mbà kẹjọ ó ti di woro sí woro tẹ́ ẹ bá fẹ́ gbọ́ woro sí woro ọ̀ṣun ti mi àwọn ikọ̀ ọ̀ṣun wọ́n ti mi àwọn oǹdó ọ̀ṣun ti mu àwọn tẹ́ ẹ bá agbábọ́ọ̀lù ọ̀hún ó dára o agbábọ́ọ̀lù ọ̀ṣun yẹn adéọlá samuel nínú oko ẹ̀ ń jẹ́ nọ́mbà seven ló wọ̀ adéọlá samuel ó ṣe síw tẹ́ ẹ máa ń ṣe jubilation ronaldo jubilation ronaldo yẹn síw náà máa ń pè é ó wá sí ronaldo jẹ́ ó wá náwó sẹ́yìn bíi Ronaldo pé nọ́mbà keje èmi náà ń sọ ìyẹn Adéọlá Samuel ó ti di àmì ayò kan sí òdo èyí tó sùn borí Ondo ọtún ti gó abala àkọ́kọ́ látọwọ́ Samuel ìyẹn Adiola ọlọ́ba àwọn Ronaldo nìyẹn. tó ẹ̀yìn Ondo nọ́mbà kẹrin wọn David Joseph ló wọ̀ nọ́mbà keje Àyàntúnjí Victor tẹ́rí nọ́mbà kejìlá ẹ má wá síbi kankan o ọrùn dáre ló wà dáre adéyẹmí nígbà tí olùkọ́ni wọn tí òun ò lórúkọ ń tiẹ̀ torí ìrorúkọ ẹ̀ níbí bíi and behold, as you're watching, you could see him. Team Oshun is leading Team Ondo by a goal to nil. And um, the goal is from Adiola Samuel. Uh, the player with jersey number 7 uh, scored and with a jubilation of Cristiano Ronaldo. And now they are pressing forward. Let's see, their goalkeeper is out. That is what we call team play. That's a counter chance. Oh no, oh no. The shot is so weak. Though, like we said yesterday, it is not by size, it is by sense. It is about what you have, the ability you have. It is not only by size. they are playing wonderfully well. If you're just joining us, we are right here live at Dipodino International Stadium, Ijebu Ode, Ogun State. And the match going on, it's in between Team Oshun and Team Ondo. And it's all about the Odudua football competition. That's a free kick for Team Ondo. Oh no, it's a wasted chance. Let's still see. I think if they are being able to capitalize on their chances, probably something might come out of this. President-elect is is aiming at bending the ball. He has dribbled past two people. Oh no. Oh no, oh no, oh no. Oh no. That's an infringement. That's an infringement. But you could you could see a fan a fan is trying to say trying to talk about their size. This another counter chance. Let's see. Let's see. Let's see. Let's see. They said that's an offside. That's an offside. That's another counter chance by Timondo. That's a corner kick for Timondo. The corner kick is being played quickly. This is another counter chance. There's a player with a step over right there. Let's see, let's see. Let's see, let's see. That's a throwing for Team Oshun. That's a, that's a throwing for Team Oshun. And Adiola Samuel, the goal scorer, is with the ball right there. Oh no. Oh no, that was a very weak shot. in the That's a free kick for Team Ondo. That's a free kick for Team Ondo. And let's see, let's see if they can be able to bend it the same way it was done yesterday. Let's see if you can see the likes of Beckham. Let's see, let's see, let's see. And the medical team are attending to the player on the ground. Let's see, let's see. What is going to happen? Let's see. Yeah, that's a good kick for Team Oshun. That's a good kick for them. Let's see. The ball is being intercepted in the middle of the park. That's a throwing for Team Oshun. Let's see. That's another throwing for Team Oshun. At the far end on the left side. That's a free kick for Team Oshun. you Oshun. They have a free kick at the middle of the park. Let's see, let's see what could happen. Probably he would be able to counter chance the ball into the opponent's half. That's an interception. ó ti ń lọ bá a ti kọ ìwé ẹ̀ abala àkọ́kọ́ náà ni àwọn bọ́ǹbù òkò kan wà tí àwọn Ondo ń jù àwọn tó wà lẹ́yìn Ọ̀ṣun wọn gbà wọn gbà àmì ayò kan tó ń lọ sí Ondo náà ni Ọ̀ṣun ti borí tẹ́ ẹ̀ bá gbàgbé nọ́mbà sẹ́wọ̀n wọn ti ń lọ nọ́mbà sẹ́wọ̀n wọn tó gbé àmì agbọ́wọ́ ẹ̀yìn Ondo gbà fún agbọ́wọ́ ẹ̀yìn Ondo gbà fún àgbélẹ̀gbà yẹn fún Ondo lélẹ́yìí. Ondo fẹ́ dá padà Ondo ní ó ti gba penalty lọ tróyìn àyíká agbábọ́ọ̀lù Ondo fẹ́ dá padà ìyẹn gbèsè àmì àwọn ẹyọkan yẹn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìta ló gbà sí abala àkọ́kọ́ náà la wà dípọ̀ dínà stadium ìyẹn ní Ìjẹ̀bú Òde Ògùn state lórílẹ̀‐èdè àbátẹ̀mí nàìjà ẹ bá ti gbàgbé àbí wọ́n ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa Odùduwà football competition ń lọ lọ́wọ́ o ńlá ń gbá lọ́wọ́ lójú ó lè dàbí líìgì tó rí pé gbogbo ẹ̀ létò ó dẹ̀ ṣe wámúwámú dáadáa àti gbàtẹ́ ẹ̀ bá ń wo líìgì bẹ́ẹ̀ ló ṣe rí àmọ́ eléyìí dùn ju líìgì lọ o torí àwọn ẹni bí ẹni èèyàn bí èèyàn àwọn tí ìdààmú ò ní bá láéláé àwọn tó jẹ́ pé ẹrù wọn ò ní fi sọ́yàn láìpẹ́ ọjọ́ ta ni mò ń sọ gangan bàbá mi èèyàn mi ẹ̀jẹ̀ mi bàbá tẹ pé ń fẹ́ re fọ́dọ̀ bàbá yìí ni mò ń perí ẹ̀ ìyẹn Ọláyẹmí àjọṣe nìyẹn ẹ bá wá ti bá wá kí bàbá yìí kò ní dá kí n mọ ìyáálé mọ̀mọ́ mi náà ìyẹn yèyé mi kí n kànlẹ̀kùn wọn kí n dọ̀bálẹ̀ pé mọ̀mọ́ mi ẹ ṣe yìnyínní kó lè ṣe mí ẹ ń tẹ́ bá ṣe ní lóore tí èyàn ò dúpẹ́ bí ọlọ́ṣà kò ní lẹ́rù lọ́nì tá a mú sọ yèyé simisade kúkú ọ̀nà yẹmí ìyẹn aláṣẹ àti olùdarí One Africa Women's Forum ìyá yìí náà gudugudu méje yàyà mẹ́fà kò gbẹ́yìn o tó láwọn kan ṣe kí ni ògo ilẹ̀ Odùduwà ìyá yìí ò fòrò parun ẹ wá rí kíni ẹ rí ẹ̀gbọ́n mi àtàtà ọkùnrin ogun nu yágbó yájù ìkùnìyẹ mọ dáko ẹ Lámídì Àkànní nìyẹn yágbó yájù ẹ̀jẹ̀ kíni ìmùlẹ̀ àti ẹ̀jẹ̀ àtomi aláṣẹ iléeṣẹ́ apature ìyẹn media apature media ìta ni mò ń sọ Lámídì Bámidélé ẹ̀yìn ọmọ ìyá méjì ni àjùmọ̀bí ò kan tàánú bá bíyàn léèyàn ní kéèyàn ṣàánú ara èèyàn àbí kéèyàn onífẹ̀ẹ́ yàn àmọ́ àwọn eléyìí ọmú ìyá wọn ò kan kò ní í kan láyé tẹ́ ẹ bá tiẹ̀ ti rí i bẹ́ẹ̀ bá ti bá ń rí Bámidélé ẹ ti mọ̀ pé kí ni ẹ̀ẹ́n carbon copy ni àwòrán yágbóyájú ni ẹ̀hún aláṣẹ àti olùdarí aperture media àwọn ni wọ́n ń ṣe gbogbo bẹ́ẹ̀ ṣe ń wò wá gbogbo fídíò wọn àwọn òṣìṣẹ́ wọn náà mo kí yín ìdààmú òní bá yín gbogbo wọn bẹ́ẹ̀ ń bí àjọ ń ṣe àjọ wà ní ayọ̀bámi oyèdélé yorùbá di wúrà náà bẹ́ẹ̀ ń bí ibẹ̀lẹ̀ ti rí kọ́lá wọ́n sàn kówé káàkiri mo lẹ́gbọ̀n torí ọlọ́run láì wáyà ìjẹ́ lẹ́kṣọ́rà wọ́n ní táwọn gbà ju lẹ́kṣọ́rà lọ àwọn sẹ́yìn wọn ń ṣe é ni ọlọ́run ó ṣàánú ẹ̀ẹ́kùn ní bó ń ṣẹ̀ṣẹ̀ ọlọ́run àníjà níṣẹ́ lọ́ṣẹ̀tì ah, àti wò wá àti máa gbọ́ wa ìyẹn ò níra o ó ti ń rò wọ́n nú pé bó mo ṣe fẹ́ wò mo ó wò wá lọ sí youtube ìwọ tẹ̀ síbẹ̀ Odùduwà multimedia tẹ̀ sí youtube ẹ ó mọ̀ ò wá tàbí kó lọ sí orí ẹ̀rọ ayélujára wa ìyẹn www.oduduwafootball.com www.oduduwafootballclub.com a ní o tẹ̀ ẹsẹ́ mọ̀mọ́ gbàgbé bóyá o tẹ̀ ẹsẹ̀ mú báírò àbí o ẹsẹ̀ fẹ́ kọ́lẹ̀ ẹ̀yìn www.oduduwafootballclub.com tó o bá ti tẹ̀ sí i àwa ló mọ̀ wò ọ̀dọ̀ wa ni ó já sí ní tó o bá ń lò bóyá google chrome ni wọ́n ń lò ní bóyá ọ̀pá nínú àti nǹkan bíi bẹ́ẹ̀ ni wọ́n tẹ́ olùdúwà olùdókòwò.com ìyáyí ìjẹ̀bú òde púpọ̀jù ìwé lára já sí ìdáná ìdíje olùkọ́ púpọ̀jù pẹ̀láwọn mọ̀mọ́ mi dáadáa ìyá tí ò ní fojú mi tí ò ní fojú mi tí ò ní fojú sọ fún ọmọ tí ò dẹ̀ ní tẹ́lẹ̀ lọ wo sàárè ìjọba sí ìtọ́tọ́ ní àwọn ìṣọ́ rẹ̀ ìyáwó mo péré ẹ̀ ní ìpéré ẹ̀ sí kú o ìyá mi ìpéré ẹ̀ sí àrùn màmá wa ní ojú tó fẹ́ abúlé adéko aláṣẹ àgbègbè ṣe iléeṣẹ́ tó ọlọ́run

láàrin Ọ̀ṣun àti Oǹdó ní ọkùnrin adúláyò tó ló ń lọ báyìí adúláyò yẹn sí Oǹdó ní bàbá ọba àtìtọ̀wé o abala àkọ́kọ́ gbogbo ẹ̀ dẹ́sẹ̀ kí ni tó ń bá kàṣí kàṣí ẹ bá wájú mi àwọn èèyàn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ lórí ẹ̀rọ gbàgbà ìdábọ́ọ̀lù yìí o èèyàn bẹ́ẹ̀ lọ́sì wọ́n bẹ́ẹ̀ lọ́sì kálukú tíyáyá wọ́n tíyáyà wọ́n wá wò ó ẹ pé àwọn ìdíje báyìí kò wọ́pọ̀ àkọ́kọ́ wẹ́ẹ̀rì lóyìnbó pé ní fọ́ọ̀tì Era aí, deixa eu. No, they push and go end. Marque, sale, sale, sale, sale. Offside, you do not go adarí ayò ti fọn fèrè ọwọ́ ẹ̀ pẹ̀lú káàdì ìkíni nílọ̀ àyìnrín yẹn fún agbábọ́ọ̀lù ọ̀ṣun lórí pé ó ti ń ṣe agbábọ́ọ̀lù ẹgbẹ́ alátakò ẹ̀ ó ti ń kó ìpábòójù adarí ayò ti fún ní káàdì àyìnrín gẹ́gẹ́ bí ìkìlọ̀ lẹ́yìn èyí ẹmọ tó máa já sí bó bá tó yẹ ṣèkan sí i á pé yóò bọ́ ta nìyẹn lórí pápá ìyẹn wá kù sọ́wọ́ olùkọ́ni ẹ̀ ìtọ́ àtinúdá ọwọ́ olùkọ́ni láti máa rí ìyẹn. Ondo ń lò ó Ọ̀ṣun ti gba nǹkan wọn padà Ọ̀ṣun ti gbà lọ́wọ́ Ondo Ondo tó ti dá padà o Ọ̀ṣun tó gbà á agbábọ́ọ̀lù Ọ̀ṣun ti wà ńlẹ̀ẹ́lẹ̀ láti ọwọ́ agbábọ́ọ̀lù Ondo lẹ́yìn tó mú adarí ayò fanfèrè ẹnu ẹ̀ pé ó ti ní mọ̀dàrúnú àgbélẹ̀gbá ọ̀fẹ́ ìyẹn fún Ọ̀ṣun agbówó èèyàn Ọ̀ṣun ti dúró ń bẹ̀ adarí ayò ń bọ̀ wá ta ó ti wá fẹ́ ó ti fún olùkọ́ni olùkọ́ ní Ondo ó dàbí èyí pé adarí ayò ti fún un ní àwọn káàdì kìíní lọ àyìnrín yẹn pé ó ti ń wọ orí pápá olùkọ́ni la pè yín ẹ̀ṣẹ̀ agbábọ́ọ̀lù ìyẹn ni tí adarí ayò tó wá sọ fún olùkọ́ etí pápá ó ti fún káàdì o lẹ́yìn èyí á jẹ́ pé adaya olùkọ́ni Ondo ò ní sí lórí pápá mọ́ nìyẹn o tí wọ́n lè sí àárín èrò ¡Eh! Osunlo, Osunlo, Osunlo. agbábọ́ọ̀lù ọ̀sùn yìí ó fẹ́ mi àwọn àmọ́ òkè àjọ òkè àwọn ló gbá sí kò rí àwọn yẹn mi òkè ló gbá sí Odùduwà football competition iná ní lọ lọ́wọ́ ní pápá ìṣeré Dípọ̀ Dínà stadium ìyẹn ní Ìjẹ̀bú Òde ní ìpínlẹ̀ Ògùn ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bá a ti kọ ìwé ẹ̀ Odùduwà football tournament ìní ń lọ lọ́wọ́ láti wò wá bá a ti ń ṣe ń bì àní lọ sórí YouTube ìwọ tẹ̀ Odùduwà multimedia ní YouTube ká ní orí ẹ̀rọ ayélujára bí ajere ni ìwọ tẹ̀ sí www w mẹ́ta nu kó wá fi dọ́ọ̀tì sí kó wá kọ Odùduwà football club dot com. ní ilẹ̀ Odùduwà kìí ṣe ní ilẹ̀ Nàìjíríà tournament ìyẹn ní ń lọ lọ́wọ́ ní orílẹ̀-èdè Odùduwà ní ilẹ̀ Odùduwà Odùduwà football tournament ni ní ilẹ̀ Odùduwà ẹ dákun ẹ̀dá ìwà kó gbọ́n tán bá a bá kọ́ṣẹ́ àmọ́ àwọn àárín kan wà tó jẹ́ wípé yóò fẹ́ mọ́ rí bákan àwọn nǹkan kan wà tí pé mo ṣe gbé láti àná ẹ̀yin tẹ́ ẹ bá láǹfààní àti mọ́ gbòmí abẹ́ ń gbọ́ mi káàkiri àgbáláyé tẹ́ ẹ bá ń wò pé agbóhùn sí kinní wọn yìí ní tí ń wí yìí kinní kan ẹ ṣàforíjì fún mi tẹ ẹ bá wojú mi dáadáa ẹ rí i pé ṣẹ̀ṣẹ̀ dé ni mí láàrin àwọn nǹkan yìí òjijì tí mo dé tí wọ́n háyà mi iná mo bẹ̀rẹ̀ iṣẹ́ àwọn nǹkan yìí mo ṣẹ̀ṣẹ̀ ń gbà wọ́n ń kọ́ fún mi ni àwọn kan wà tẹ́ pé kò é jẹ́ pé n tó ṣẹlẹ̀ ni mò ń sọ yẹn ìyẹn láti àná bí bí mo ṣe ń pe àwọn ìdíje bí n ṣe dákọ àwọn bàbá yìí láti àná a má bínú torí ọlọ́run ọba mo bẹ̀ gbogbo ẹ̀yin aláṣẹ àti olùdarí ìdíje yìí ẹ má bínú Odùduwà football tournament ni wọ́n pè wọ́n ní ìpínlẹ̀ orílẹ̀-èdè Odùduwà ìgangan ni ó ní kìí ṣe orílẹ̀-èdè tí mò ń sọ orílẹ̀-èdè Odùduwà gangan lónìí o ẹnu mi àgò ẹyin bó ṣe ń lọnu àmì ayò kan sí òdo ìyẹn ló wà ń bẹ̀ láàrin ẹyin Oǹdó àti kíni àti Ọ̀ṣun láàrin Oǹdó àti Ọ̀ṣun àmì ayò kan sí òdo abala àkọ́kọ́ iná ànáwà olùkù mi ó ti gbẹ́ níwá ọmọ bọ̀tí ni kì í pẹ́ rẹ̀ kò láǹfààní kankan àti ṣe nǹkan kan mọ́ ó ti rẹ̀ ọlọ́mọ́mu wa ẹ kò dàbí tèmi ajẹpákó ẹ bá ti rá rẹ náà ẹ ti mọ̀ dòmùdòmù ti ń sùn ó ti rẹ̀ nù òun ò lẹ́mìí agbọ̀njan ẹ jẹ́ ń kọ̀ntínú. ó ń lọ bá a ti kọ ìwé ẹ̀ ó ń lọ bá a ti kọ ìwé ẹ̀ ó ń lọ bá a ti kọ ìwé ẹ̀ láàrin Oǹdó àti Ọ̀ṣun abala àkọ́kọ́ náà ni wọ́n wà àmì ayò kan dondo ìyẹn sí òdo ni àmì ayò kan dondo lọ̀ṣun fi ń borí látọwọ́ agbá ọwọ́ ẹ̀gbẹ́ ọ̀tún wọn nọ́mbà keje Adéọlá Samuel ló mi àwọn náà. ló fẹ́ dààmú padà wọ́n ń dààmú ọ̀ṣun ju gbogbo ẹ̀ lọ gólì ọ̀ṣun ti mú gólì ọ̀ṣun ti mú ṣekún ó mú nígbà tí ọlọ́pàá bá mólè tó má wọn alọ́kóló ń kígbe ni gólì ti mú ó ti ránṣẹ́ ó ti gbà sí àárín pápá ó ti wà lọ́wọ́ ọ̀ṣun ọ̀ṣun ti rán bí ó kò ọ̀ṣun lọ o. ọ̀ṣun lọ ọ̀ṣun lọ ọ̀ṣun lọ àmójú gbogbo ẹ̀ lọ Oǹdó ló ní àfọwọ́jú ọ̀fẹ́ Oǹdó ló ní àfọwọ́jú ó ti jù sí agbọ́wọ́ ẹ̀yìn wọn o ìyẹn gbé sí àyà ó tún fún padà ó fún ẹni tó jù sí i pé ìwọ ló ní nǹkan ẹ ju gbogbo ẹ̀ lọ ó ti bọ́ sí àgbélẹ̀gbá ọ̀fẹ́ fún goli Oǹdó òun náà fi àkókò ṣòfò ó sáré gba fún agbowó ẹ̀yìn ìyẹn gba sí agbowó àárín agbowó àárín lọ o ń lọ o ẹja mọ ohun tó fẹ́ fi ṣe ee ó lọ ó lọ ó ti fún agbowó iwájú o agbowó iwájú wò ó ó fún agbowó ẹ̀gbẹ́ agbowó ẹ̀gbẹ́ wò ó ó fẹ́ mú kúrò lọ́nà òǹdó nílò òǹdó lò òǹdó lò ee ọ̀ṣun ní òǹdó ò rí lò. Ondo ń wá gbogbo ọ̀nà láti dá ẹyọkan yẹn padà. Ondo ń wá gbogbo ọ̀nà láti dá ẹyọ kan tí Ọ̀ṣun fi borí wọn yẹn láti dá a padà fún wọn tó bá fẹ́ mọ̀ gbọ́ wa àbò fẹ́ mọ̀ wò mí kẹ́tẹ́rẹ́ kẹ́tẹ́rẹ́ bá a ṣe ń ṣe ní dípọ́ dínà stadium ìwọ lọ sí YouTube ìyẹn Odùduwà multimedia tẹ̀ ẹ́ sí YouTube ẹ tàbí kó lọ sí orí ẹ̀rọ ayélujára bí ajere ìyẹn www.oduduwafootballclub.com nìyẹn kedere kedere kedere ketekete báyìí ló mọ̀ wò bá a ṣe ń ṣe ó tó mọ̀ gbọ́ wa àǹfààní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ àwọn kọ́ ọlọ́run ọba ni ọlọ́run ò wá sọ̀kalẹ̀ àwọn èèyàn kan ló rán àwọn wo ni àwọn ẹni bí ẹni àwọn èèyàn bí èèyàn àwọn tí ìníye máa dákọ wọn tí ìdíje yóò fi tán wọn bá tún wá tán náà wọn ti di kíni wọn ti di bàbá tèmi wọn ti di ìyá tèmi nìyẹn because èèyàn rẹ báyìí ó pọ̀ jù èèyàn bí lọ àmọ́ kèé wọ́pọ̀ láti rí wọn àǹfààní àti rí èèyàn re kèé sí àwọn bàbá ìwà wọ́n fara wọn hàn gẹ́gẹ́ bí èèyàn rẹ fúnra wọn àwọn ìyá yìí wọn ò fara pamọ́ wọ́n jẹ́ mọ̀ pé àwọn ògo ògo wẹ́rẹ́ yìí a lè dé èèyàn lọ́la àwọn ọmọ kéékèèké yìí ṣe é bá àwọn ògo wẹ́rẹ́ lèmi náà ọmọ ọdún mélòó ni mí ògo wẹ́rẹ́ kọ́ ló ń jẹ́ ìdàgbà kí n da kí n dogbó kí n dẹ̀ṣẹ́ kí ni kí n ṣẹjọ́ fáwọn òbí mi ọ̀ṣun lọ o bàbá mi ọláyẹmí àjọṣe ìdààmú ò ní bá yín bẹ́ẹ̀ ni Lámìdí Yágóyájù pẹ̀lú mọ̀mọ́ mi yèyé ẹ̀ẹ́n Simisadé ìyẹn Simisadé Kúkú Ọ̀nàyẹmí aláṣẹ àtolùdarí One Africa Women's Forum ṣe rí Lámìdí Àkànbí Yágóyájù òun ni aláṣẹ àti olùdarí ọmọlúàbí rédíò tẹ bá ń gbọ́ yorùbá sọjí tv ẹ̀ẹ́n yo àti yorùbá ṣe rí yorùbá yẹn pẹ̀lú ẹ̀ẹ́n gbàjáre ìwọ tó o bá fẹ́ travel òun travel lọ́bì kan ó wá ń wò pé torí àwọn ajínigbé àwọn ajínigbé gbowó ẹ̀rù ń bọ̀ ẹ́ àbí ewu ojú ọ̀nà ìwọ mú fóònù ẹ lọ sí app app store lọ wá kó wá tẹ gbàjáre yìí ló parí ẹ o gbàjáre gbàjáre yẹn application yẹn àwọn bí application tó fi máa monitor èèyàn ni òyìnbó a ní tracking ó wọ́n lè máa track ẹ ibi ò bá wà yóò gbé wá gbàjáre ní ó wúlò fún ọmọdé àgbà ọkùnrin obìnrin onílé àlejò pẹ̀lú kíni pẹ̀lú èèyàn gíga èèyàn kúkúrú èèyàn dúdú èèyàn pupa ah, bó o bá ti mú fóònù ẹ ìwọ lọ sí app store kó o lọ install ẹ gbàjáre náà ń pè é application yìí àwọn tá a wà yìí wú ń bẹ lọ́nà gángan o tó o bá fẹ́ mọ̀ pé ẹ dàgbé torí ọlọ́run ẹ̀yin tẹ́ bá gbé ọkọ̀ ayọ́kọ́lẹ́ sí ẹgbẹ́ ọmọlé pàṣẹ ìgbàbọ́ọ̀lù wọ́n ní ọmọ elétò ìlera tó fẹ́ wọlé wọn ò dẹ̀ rí ààyò ẹ dàgbé bá wa gbé ẹ bá gbé ọkọ̀ ọkọ̀ sí ẹnu ọ̀nà ẹ bá gbé ọkọ̀ sí ẹnu ọ̀nà yẹn ọkọ̀ píkọ̀pù báyìí wọ́n ní píkọ̀pù ní ẹ bá báàgì ẹ bẹ́ẹ̀ torí ọlọ́run ọba ẹ bá wa gbé kó bẹ́ẹ̀ yẹn àwọn tó fẹ́ wọlé yẹn ṣe tó kó àwọn tá a ní ìgbà wọlé yẹn ẹ dákun torí ọlọ́run mo bẹ̀ yín ni ẹ bá gbé ọkọ̀ píkọ̀p sí ojú ọ̀nà yẹn ẹ lọ bá gbé e fún àwọn ọkọ̀ elétò ìlera àwọn bá wọlé wọ́n lẹ́yìn ìdíje rẹ ní òkìkí bàbá mímí lẹ́yìn ìdíje mi ẹ lọ gbé ọkọ̀ yẹn láì bàbá kí sáà nìyí tó di àkọlà nílẹ̀ àwọ̀ ẹ lọ gbé ọkọ̀. abala àkọ́kọ́ náà ló lọ lọ́wọ́ láàrin Ọ̀ṣun àti Oǹdó àmì ayò kan náà náà sì wà ìyẹn sí Oǹdó ọmọlúàbí rédíò online ni aláṣẹ àtolùdarí ẹ̀ òun ni Lamidi Àkànbí ẹ̀ẹ́n Àkànbí yágbóyájù ẹ̀ẹ́n olórí tí ò ní di tí ò ní padà dọ́mọ ẹ̀yìn nìyẹn lídà ni kò ní di fọ́lọ́wà lágbára ọlọ́run ọba bó bá wá jayé títí ẹ̀gbọ́n mi má ṣe gbàgbé ìmùlẹ̀ rẹ ẹ̀jẹ̀ àtomi ara rẹ ìyẹn Lamidi Bámidélé aláṣẹ àtolùdarí apacho ìyẹn apacho media ẹ o nípa àdé ordinary staff ẹ̀gbọ́n mi dáadáa nu èmi ò rí bí ọkùnrin ti ọkùnrin ti rẹwà bí obìnrin láyé kèé sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi ó máa wò náà ni bọ́ ọba ti rí ó ti gbogbo fámìlì wọn bá ṣe rí nu lágbára ọlọ́run ìwà yín ẹ wà jèrè ẹ̀gẹ́ tó kò láyé àtiwọ́ àti àtẹ̀gbọ́n mi ẹ̀yin méjèèjì ẹ̀ ní kú sọ̀rọ̀ àwọn ọ̀ṣun ọ̀ṣun yìí ò gbà o ọ̀ṣun ò tiẹ̀ fẹ́ gbà rárá ọ̀ṣun yarí kanlẹ̀ ni gbogbo ibi tí bá fẹ́ wọlé gbogbo àwọn aṣọ́bodè ọ̀ṣun lọ́wọ́ ẹ̀yìn ṣe náà ń rú dànù o ó di yàwù yàwù ńlọrọ̀ tí ń bá dé abala àkọ́kọ́ náà làwà o ní dípọ̀ dínà ní àárín Oǹdó àti Ọ̀ṣun Ọ̀ṣun ló wọ aṣọ aláró aṣọ búlúù aláró bíi ti Chelsea nígbà tí Oǹdó wọ aṣọ funfun àti àti dúdú dúdú mú yẹn àwọn abí aṣọ Juventus àbáṣọ Udinese àbíkápẹ́ ní aṣọ kàkìlẹ́árì abala àkọ́kọ́ ti parí adáyà yóò ti fa fèrè ẹnu ẹ̀ ó ti padà parí ó ti wá sí ìmúṣẹ abala àkọ́kọ́ parí dípọ̀ dínà stadium ìyẹn ní pápá àṣeré dípọ̀ dínà jẹ̀bú òde àmì ayò kan sódò ni fún ìdíje Odùduwà football tournament olùkọ́ ni wọ́n ó ti ń pọ̀ àwọn ọmọ ẹ̀ wọlé ìdààmú ò ní bọ́ ọ. kazi ukipita mabana mziki ziki never abadala ubalititumashe sisefa oyakidipia Right now, we are back to the beach. Òyìnbó àti ọkùnrin Ọ̀ṣun. Ìbẹ̀rẹ̀ ló ń ṣojú iṣẹ́. Èyí lẹ́yìn tí Ọ̀ṣun torí pẹ̀lú ọ̀nà Yorùbá tó dé ìyẹn sí òde olùkọ́ni méjèèjì kò lẹ́tí bá wọn ta òṣìṣẹ́ wọn torí nínú ojú ẹ̀tọ́ ni ọmọ mi wọ́n ní ìlú bá bẹ̀ súnmọ́ni tó ń kọjá ìyẹn ni òun bá dé ó ti bá kúrò lọ́wọ́ abẹ́lé ẹgbẹ́jì ẹ̀já máa ṣe níbi àbọ̀ bá tì lọ. kọ́ fèrè ẹnu ẹ̀ ìròyìn náà ti dá wọn lóò pé ó yẹ kí ó gbá àgàsìnà pé lẹ́yìn tó pè ní kíkọ̀ wọn ti ń bẹ̀rẹ̀ ó lè fi òyìnbó ní o òyìnbó ní fún ìṣẹ́ ìlọ́wọ́ adarí àyè ti dá ẹlẹ́mọ̀ṣọ́ ni ọ̀ṣun nínú ìṣẹ́ ọmọ òdòdó adarí àyè wá kọ́ fèrè ẹnu ẹ̀ àgbélé gbá ọ̀fẹ́ lélẹ̀ ìyẹn kúrò ìgbó àmì ayò kan yẹn padà Ondo ti fẹ́ dá padà bẹ́lẹ̀ ń já ni o kí ẹ̀ ló kù Ondo ò bá ti dá padà. Ondo ní pín lọ́wọ́ Ondo pín o àmọ́ àwọn Ọ̀ṣun ò Ọ̀ṣun ti ń lọ o Ọ̀ṣun ti ń lọ o. 해야죠. lọ bá a ti kọ ìwé àbálẹ lẹ́ẹ̀kejì náà lọ bẹ́ẹ̀ bá ń wo orí pápá ń bì ẹ̀yìn Ondo eh, eh. Ondo fẹ́ mi àwọn Ondo fẹ́ mi àwọn àmọ́kù díẹ̀ ẹ̀yìn àjọ ló bọ́ sí ẹ̀yìn àwọn ló bọ́ sí kò bọ́ sójú ẹ̀ gangan gan àmì ayòkọ́sódò náà ní àgbélẹ̀gbá ọ̀fẹ́ fún Ọ̀ṣun one zero. ńgbà tẹ ẹ lọ́wọ́ ẹ gbéwè lọ́wọ́ lẹ́ẹ̀ka abú yín ẹ wá lọ gbé mẹ́mẹ́rẹ́ àti ẹ̀kọ́ bí ẹni tó fẹ́ rúbọ ṣe é bọ́ lẹ fẹ́ gbé ni àbí kíni ìwé la bú yín sílẹ̀ ẹ̀kan mẹ́mẹ́rin lẹ gbé báyìí. ẹ̀gbọ́n mi ni eré làǹfọ̀ máa yòó ṣe ìmùlẹ̀ mi ni ẹ̀jẹ̀ mi ni àjọ ń ṣe àjọwà náà ni ìdààmú ò ní bọ ìwọ ní mọ̀ bá èmi náà ní mọ̀ wá. adájọ́ yìí ó ti fa fèrè ẹnu ẹ̀ ó ti dáwọ́ ìfigagbága ó ti dáwọ́ ìfigagbága ó dá dúró torí wọ́n ti ṣe agbábọ́ọ̀lù kan léṣe tí yẹn ń bẹ́ ńlẹ̀lẹ̀ ìfigagbága ò lè lọ mọ́ adájọ́ yìí ó ní kí àwọn elétò ìlera wọlé àwọn yẹn náà dẹ̀ gbé ẹni wá wọ́n ti ṣe kí ni wọ́n ti gbé e súnmọ́ wọn gẹ́gẹ́ bíi gbé èkó e mi gbé èkó e ọ́ léyìí tí wọ́n mójútó agbábọ́ọ̀lù ti ń bẹ́ ńlẹ̀lẹ̀ agbábọ́ọ̀lù ni ìní ń bẹ́ olùkọ́ni wọn náà ṣe kí ni bẹ́ẹ̀ ni olùkọ́ni méjèèjì ń pariwo lọ́tún àti ní òsì agbábọ́ọ̀lù ọ̀hún ti dìde àgbélẹ̀gbá ọ̀fẹ́ lélẹ́yìí fún ẹ̀yìn eh, Ondo agbábọ́ọ̀lù Ọ̀ṣun ló ṣe léṣe àmọ́ tó mọ̀ ó ti fẹ́ ṣe ara rìn bọ́ta ó ti rìn bọ́ta mọ́ àgbélẹ̀gbá ọ̀fẹ́ fóńdó wọ́n ti dojúkojú ilé Ọ̀ṣun o eh, mo ga ju ayé lọ ló gbá o mo ga ju ayé lọ ìní bọ́ọ̀lù tó gbá òkè àjọ òun ló gbá sí àgbélẹ̀gbá ọ̀fẹ́ lélẹ́yìí ọwọ́ ọ̀ṣun náà ló wà ọ̀ṣun ní lọ́wọ́ og, og Suðin Ló adarí ayò ti fọn fèrè àgbélẹ̀gbá fún Ọ̀ṣun àgbélẹ̀gbá ọ̀fẹ́ fún Ọ̀ṣun ní eléyìí adarí ayò ti ní mọ̀dàrú ti wà níbi ibẹ̀ yẹn ó ti fọn fèrè ẹnu ẹ̀ fún Ọ̀ṣun léyìí tí ó gbé Ọ̀ṣun.

lágbára ọlọ́run òkè òkè la lọ. And as we could see, there are two changes to the Oshun Oshun team, where we have Ajimi Sampson going onto the pitch and David Raphael also going onto the pitch. Uh, Jimmy Sampson is the one on jersey number 14, while David Raphael is with jersey number 15. And like I said earlier, I think um, all we wanted from this football competition is all about unity, and we want it to be free and fair. We want it to be free and fair. We don't want a situation whereby we neighboring states neighboring states from this our southwest. We don't want a situation whereby we will start fighting ourselves. We don't want a situation whereby we will stand up as an antagonist against other states from this southwest. And if you are just joining us live, this is Dipo Dino International Stadium right here in Ijebu Ode and um, it's all about the Oduduwa football competition. And uh, the match going on, it's in between Oshun, Team Oshun, and Team Ekiti. And Team Ondo, I beg your pardon, Team Oshun and Team Ondo, whereby Team Oshun is leading by a lone goal to nil up to now. Hey, fún àǹfààní ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa àwọn nǹkan kan ń bẹ tó tó àǹfààní kan wà fún wa ń bí yàtọ̀ sí pé àwa wo bọ́ọ̀lù àǹfààní yẹn fún ẹ tó bá ń lo fóònù android yìí ẹ ànírógun fúlàní lọ́tún ṣe é mọ̀ pé àwọn báńdíìtì ìrìn àjò ṣòro rìn lọ́wọ́ tá a wà yìí bẹ́ẹ̀ ìjàmbá ọkọ̀ ní jẹ́ tiwa ṣe é rí application kan bẹ báyìí o wọ́n ń pè ní gbàjáre gbàjáre lóko ẹ̀ application yìí tracking ni ibi o bá wà tó o bá ní gbàjarè lórí fóònù ẹ gbàjarè yẹn àwọn ẹbí ẹ wọn á lè lókè tiẹ àwọn ará èèyàn èèyàn tó tiẹ̀ lérò gan wọn á wá ẹ kàn báwọn ará bí bá fẹ́ ṣiṣẹ́ bí wọn wọn á wá èèyàn kàn gbàjarè ìwọ lọ sí app store tó bá ti dé app store yẹn kó wá tẹ gbàjarè yìí ló parí ẹ gbàjarè gbàjarè yìí kò install ẹ lórí fóònù ẹ wàláì mo fi Ọlọ́run bá búra ó yàtọ̀ síra wọn gbàjarè ń bẹ ní app store tẹ̀ sí kó o dẹ̀ gbà á tó o bá ti gbà á ìwọ wọnú ẹ̀ o mọ̀túmọ̀ tí mò ń sọ ìgbà yẹn ni tí mò ń sọ ó tó yí dáadáa láì tí ì ní lórí fóònù gbígbà tí mò ń sọ àṣé ni ó rí lójú ẹ àmọ́ ìwọ lọ dé òwò ìlóbì yọ ọ̀kẹ́rẹ́ o mọ̀ pé rere ìrìnlẹ̀ ọba àwọn sọ lọ́jọ́kọ́jọ́. ẹ̀yin agbábọ́ọ̀lù Ọ̀ṣun kan ti wà ńlẹ̀ẹ́lẹ̀ ẹ̀yin ó ti wà ńlẹ̀ẹ́lẹ̀ ó ti wà ńlẹ̀ẹ́lẹ̀ àmọ́ bí ọgbọ́n àtinúdá àtọwọ́ olùkọ́ni wọn lélẹ́yìí pé kí wọ́n máa fi àkókò yẹn ṣe òfò ó ti ó ti dìde padà. Ondo ti mì àwọn pẹ̀lú orí Ondo ti mì àwọn pẹ̀lú kọ́nà ó ti di àmì ayò kọ̀ọ̀kan èmi jù ọ́ ìwọ òjù mi ilẹ̀ Ondo fi ṣe àmì ayò kọ̀ọ̀kan ní báyìí Ondo ní ẹyọ kan Ọ̀ṣun náà ní ẹyọ kan àmì ayò kọ̀ọ̀kan láàrin Ondo àti ọ̀ṣun. abala ẹlẹ́ẹ̀kejì náà náà wà àmì ayò kan fún Oǹdó àmì ayò kan fún Ọ̀ṣun ní dípọ́ dino dípọ́ dina ẹnu omi àgò dípọ́ dina international stadium fún ìdíje Odùduwà football tournament èyí tí Odùduwà nation orílẹ̀-èdè Odùduwà tí wọ́n gbé kalẹ̀ àmì ayò kan fún Oǹdó ìkan fún Ọ̀ṣun náà nílò lọ́wọ́ ní abẹ́lé lẹ́ẹ̀kejìlá wa Odùduwà football tournament tí orílẹ̀-èdè Odùduwà tí mo ti bọ́ta èmi alá tí mò ń sọ̀rọ̀ yìí te pé yóò jọ gbè wá tí wọ́n tó ń gbọ́ mi báyìí àwọn ọmọ káàárọ̀ òjire Odùduwà gbè wá tí wọ́n gbé kalẹ̀ tá ṣe alágbàtẹ̀rù ẹ̀ ń lọ lọ́wọ́ àgbélẹ̀gbá ọ̀fẹ́ ìyẹn fún Oǹdó láti apá àlàáfíà níbí bí àgbélẹ̀gbá ọ̀fẹ́ ó ti wáyé fún Oǹdó ẹ̀jẹ̀ á máa wo itú tán fẹ́ẹ́ fi pa o bóyá lẹ́yìn ni wọ́n fi ṣe kí ni wọ́n fi dé ládé bóyá ni wọ́n fi dé ládé ẹ̀jẹ̀ á máa wò o àwọn Ọ̀ṣun Òṣùn wọn ò dẹ̀ wo àwọn náà ti dá padà àmọ́ Oǹdó ò tún gbà o Oǹdó ti gbà á. àgbélẹ̀gbá ọ̀fẹ́ fún Ọ̀ṣun àgbélẹ̀gbá ọ̀fẹ́ ìyẹn fún Ọ̀ṣun ó ti gbá sí olùkú ẹ̀ àmọ́ Ondo òjòǹdó nílò bọ́ọ̀lù ó ti gbà á. aláfọwọ́jú ọ̀fẹ́ wáyé fún Ondo àmì ayò kọ̀ọ̀kan iná ni wọ́n ń gbá lọ́wọ́ ní abẹ́lẹ́ lẹ́ẹ̀kejì náà wà àmì ayò kọ̀ọ̀kan láàrin Ondo ọkùnrin àti ọ̀ṣun ọkùnrin. agbábọ́ọ̀lù ọ̀ṣun kan ti wà ní ilẹ̀ ẹlẹ́ nǹkan ti nǹkan ṣe é olùdarí ayò ìdíje ìyẹn olùdarí ìfigagbága ìyẹn adarí ayò ó ti fọn fèrè ẹnu ẹ̀ pé kí àwọn elétò ìlera kẹ́lẹ́tì máa bọ̀ àmọ́ kò jẹ́ kí àwọn elétò ìlera wá tí ó fi dìde padà èyí túmọ̀ sí pé n tó mu kò pọ̀ ó ti ń fẹsẹ̀ ara ẹ̀ rìn bọ̀ wá sí ìta yínníyínní kó lè ṣe míì ǹdéwọ̀ tiẹ̀ ti gbàgbé àbò sùn ṣó rántí pé ìyánàjọ two thousand thirteen ládàmọ̀ ìyánàjọ níbi ó ti bẹ̀rẹ̀ lélẹ́yìí skul ló ti bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ẹ̀ ní primary school ìyánàjọ gba àwọn secondary school ẹ̀yìn ìyánàjọ two thousand thirteen lámọ̀ òun àti ẹ̀gbọ́n ẹ̀ ṣó gbàgbé pé ẹ̀gbọ́n ìyánàjọ ọmọ ìyá rẹ̀ ọmọ bàbá rẹ̀ wọ́n jọ gbẹ́ ìdíje ọ̀nà seventeen fún nàìjíríà ni òun ni balógun wọn ẹ̀gbọ́n ìyánàjọ tó ń pè ní kelechi nwakali kelechi nwakali yìí òun ló jẹ́ wípé díẹ̀ ló kù àwọn ọ̀ṣun wọn ò bá gbáwọ́ àmì wọn ò bá gbá wọlé fúnra lára wọn bọ́ọ̀lù bá wọnú àjọ wọn láti ọwọ́ agbọ́wọ́ ìwọ̀n àgbọ̀n ju gbogbo ẹ̀ lọ kò rí bẹ́ẹ̀ ẹ̀bẹ́lẹ́ ń já lókù. àwọn Ondo wọ́n tó fẹ́ mi àwọn pẹ̀lú orí mi àmọ́ ẹgbẹ́ pólù lọ èyí túmọ̀ sí wípé níbi ká gbé ká gbé eléyìí lórí tóyìnbó ń pè ní set piece àwọn Ondo yìí akọ́nimọ̀ akọ́nigbọ̀ngbà wọn iṣẹ́ tó ṣe jù nìyẹn wọ́n mọ set piece ìgbà ká gbé ká sáré àwọn lórí kó wá jẹun rímọ gódígò ìyó kó kó kúrò lọ́dọ̀ àwọn Ondo yìí ẹbọn ti ń bẹ̀ látàárọ̀ wọ́n dá ní bọ́ọ̀lù òkè bọ́ọ̀lù orí afẹ́fẹ́ àwọn Ondo yìí dá lórí ẹ̀ pọ̀ that's the ball on here ilẹ̀ òyìnbó pé wọ́n gùdù ń bẹ̀ wọ́n sun wọ́n bẹ̀ ń pọ̀. àgbélẹ̀gba ọ̀fẹ́ yẹn fún Ọ̀ṣun. bá a ti kọ̀wé ẹ̀ ìyẹn ní dípọ́ dínà stadium láàrin Ondo ọkùnrin àti Ọ̀ṣun ọkùnrin àmì ayò kọ̀ọ̀kan iná ni wọ́n wà abala ẹlẹ́ẹ̀kejì ni orílẹ̀-èdè Odùduwà ibẹ̀ la wà yìí èyí tí àwọn àgbààgbà bẹ̀ tí wọ́n gbé ìdíje kalẹ̀ fáwọn ògo wẹrẹ ìyẹn Odùduwà pé orúkọ ẹ̀ ní Odùduwà football tournament àwọn àgbààgbà wo àwọn àgbààgbà ọ̀hún láti rí bàbá wa ọláyẹmí àjọsẹ̀ yèyé mọ̀mọ́ wa simisadé kúkú ìyẹn ọ̀nàyẹmí tí yẹn jẹ́ aláṣẹ àtòlùdarí one africa women's forum ara wọn iná láti rí lamid àkànbí yàgbóyàjù ara wọn iná ni ìyá wa títílọpẹ́ abọ́yadé cole tán jẹ́ aláṣẹ àti olùdarí podium international tv ara wọn iná láti rí títí àǹtí wa títílayọ̀ àǹtí títínú àǹtí títínú fún wọn tó bá fẹ́ mọ̀ wò wá ní tá à ń ṣe ń bí tó tiẹ̀ fẹ́ wò pé wọn náà fẹ́ mọ̀ kíni ò fẹ́ mọ̀ gbádùn wa ìwọ lọ sórí ẹ̀rọ ayélujára bí ajere wa lọ síbẹ̀ www.oduduwafootballclub.com lẹ́ẹ̀kan sí www.oduduwafootball.com tàbí kó o lọ YouTube wa o lè tẹ̀ sí i. Odùduwà multimedia ìyẹn lórí YouTube kédekéde kéderé ni ló mọ̀ wò ó yẹ́yìn ọmọlúwàbí rẹ́díò aláṣẹ àtolùdarí ẹ̀ ó yẹ kó o ti mọ̀ wàá ti mọ̀ gbọ́ Lámídì Àkànbí yágbóyájú ó bá ti ń gbọ́ ọmọlúwàbí rẹ́díò online ni wọ́n ti iṣẹ́ ti ń dáhùn lórí ẹ̀ ìwọ tẹ̀ sí Facebook tẹ̀ sí ní YouTube tẹ̀ sí ọmọlúwàbí ló jà sí ọmọlúwàbí ni ló lè ṣe ọmọlúwàbí rẹ́díò nìyẹn yóòrù app náà application yóòrù app yẹn òun náà ń bẹ lọ install ẹ̀ ìtúgbò tí mò ń sọ yìí ó gbádùn wọn tó ń bẹ ẹ̀ẹ́n gbàjáre mò ń tẹnumọ́ lọ gbà á gbàjáre gbàjáre app tó ń lọ lọ́wọ́ báyìí ni òun náà ń sọ mò ń tẹnumọ́ gbàjáre àní bọ́wọ́ o àní bọ́wọ́ ajínigbé wọn àní ju ẹni wọ́n ń wá ibi èèyàn bá wà ẹ ó ṣe é sáré wọnú ẹ̀ kọ́ àwọn ẹbí àtàrà kọ́ fi mọ̀ pé báyìí lé èèyàn wà gbàjáre gbàjáre i ló parí ẹ̀ gbàjáre g b a j a r e gbàjáre ni o gbàjáre bó ti tẹ̀ sí lọ sí app store kó o kọ́kọ́ gbàjáre tó bá ti kọ́ yóò gbé wá fún ọ lógo yẹn ó rí ìwé wà ṣe ni ó install ẹ̀ tó lóyìnbó ń pè ní install mọ́yán ilẹ̀ Odùduwà ẹ̀yìn ó gbàánu ó jì ó wà lórí fóònù ẹ ó jì ó wọlé kóró bó bá ti wọlé wọnú ẹ̀ gbogbo tí mò ń sọ ó mọ̀ túmẹ̀ gbajáre nìyẹn láti ọwọ́ yágbó yájú làmídìí àkànbí ọkùnrin takuntakun nìyẹn. àwọn apájọ media àwọn náà ń bẹ́ bí wọn ò lọ ibì kankan láti orí aláṣẹ àtolùdarí wọn ìyẹn Lámìdí Bámidélé ẹ̀yìn irúmọlẹ̀ tí ń ṣe kíni infẹ̀yìntì lórí ọ̀kadà àǹjọ̀nú èèyàn tí ń ṣe kíni tí ń lẹ pósítà mórí òfurufú nìyẹn ẹ̀gbọ́n mi àtàtà ni ò ní fòrò àwọn àti mo wá fi eléyìí mo fi kí àwọn òṣìṣẹ́ wọn kò yòókù gbogbo àwọn òṣìṣẹ́ wọn pátá wọn kú iṣẹ́ wọn kú àfọmọnìyàn ṣe wa yóò gbè wá ilé Odùduwà yìí yóò gbè wá o yóò gbè wá lákọ yóò gbè wá lábo yóò gbè wá lónílé yóò dẹ̀ gbè wá lálejò àtọmọdé àtàgbà Odùduwà yóò gbè wá o. bẹ́ẹ̀ bá wá àǹfààní àti wo orí pápá ń bì nígbàgbà bí mo jókòó yìí àwọn èrò tí mẹ́mí lè kà wọ́n bẹ́ẹ̀ làwọn olólùfẹ́ yapa wọ́n yapa yaski àwọn olólùfẹ́ yìí gan kódà wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni wọ́n parapòrò bí àwọn ọ̀tún wọn ti fẹ́ gbá bọ́ọ̀lù wọlé àwọn ni wọ́n jẹsẹ̀ mọ́lẹ̀ bí òsì náà wọn ti fẹ́ gbá wọlé àwọn náà tún jẹsẹ̀ mọ́lẹ̀ àfi bí ìpá àwọn náà ń gbá bọ́ọ̀lù ọ̀hún ṣe é wá rí i pé Odùduwà Odùduwà football tournament ó kú òní gbẹnu sọ̀rùn ìdíje yìí ó jẹ́ ìdíje tó yẹ pé ó dùn gbẹgbọn kan sí i anini ẹ̀ pọ̀ àfi bí ẹni pé wọ́n ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́ẹ̀ bẹ́yìn ẹ̀ bá lè gbàgbé abẹ́ ti ẹ̀ gbàgbé rán yín létí ìgbà àkọ́kọ́ lélẹ́yìí òyìnbó wa ní first edition first edition eléyìí Odùduwà football tournament irú rẹ̀ ò wáyé rí àkọ́kọ́ rèé àmọ́ alákọ̀ọ́kọ́ yìí àwọn ọmọ orílẹ̀-èdè Odùduwà wọ́n tẹ́wọ́ gbà ó àfi bí èyí pé wọ́n ti ń gbà tẹ́lẹ̀ èrò yapa lórí pápá àṣeré tẹ́ ẹ bá wo bí mo wà yìí gbogbo bí mo wà yìí àwọn èèyàn túyáyá wọ́n túyáyà wọ́n wá yí àwọn ikọ̀ wọn sí agbọ́wọ́ ẹ̀yìn agbọ́wọ́ ẹ̀yìn Oǹdó ó ti mú agbọ́wọ́ wájú Ọ̀ṣun ó ti gbé ṣubú ìyẹn nínú eighteen wọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ adarí ayònírọ́ mọ̀dàrú ní bẹ́ńbẹ́ kò sí tó kàn òun ju gbogbo ẹ̀ lọ agbọ́wọ́ wájú ò tí ì dìde o ìrora mú nílẹ̀ ń bẹ̀ ẹ̀yìn ó dàbí èpè nǹkan kan mu àmọ́ àwọn elétò ìlera ti ń lọ wọ́n ti ń lọ ní tẹ̀sọ́tẹ̀sọ́ wọ́n ti ń lọ ní tológun tológun wọn ò fi kíni wọn ò fi iṣẹ́ wọn ṣeré wọn ò dẹ̀sùn gbẹ̀ngbẹ̀ wọn ti súnmọ́ agbábọ́ọ̀lù ọ̀hún adarí ayò náà dúró wámúwámú tì í àwọn akẹgbẹ́ náà jìnnà sí ọlọ́run níjó nira wá ẹ̀ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa ibikíbi tó bá wà ilẹ̀ adúláwọ̀ ni ilẹ̀ yúróòpù ni amẹ́ríkà ni ilẹ̀ kíni ilẹ̀ asia ni darapọ̀ mọ́ wa ìwọ lọ sí youtube sẹ́ kó o bá tiẹ̀ ṣe ń ṣe pé a orílẹ̀-èdè Odùduwà wọ́n ní wọ́n gbé ìdíje kan lẹ̀ ìta ń pè ní Odùduwà football tournament bó o ló ṣe fẹ́ wáyé lọ sí youtube wa wọ́n ń pè ní youtube ọ̀hún ní Odùduwà multimedia tàbí kó o lọ sí wẹ́bsáìtì wa www.oduduwafootballclub dot com. ìjẹ̀bú òde la wà ní orílẹ̀-èdè Odùduwà ìyẹn ní dípọ́ dínà ní pápá ìṣeré dípọ́ dínà ní orílẹ̀-èdè Odùduwà ní ìjẹ̀bú òde ibẹ̀ la wà àmì ayò kọ̀ọ̀kan láàrin Oǹdó àti Ọ̀ṣun ìyẹn ní ọkùnrin àmì ayò kọ̀ọ̀kan ní o abala ẹlẹ́ẹ̀kejì náà wà bá a ti ń wòye kò ní pẹ́ wá sí ìmúṣẹ àmọ́ ó ṣeé ṣe kó jẹ́ wípé Golíwòmí ń gbọ́ tó bá yẹ jẹ́ pé wọ́n ṣe gbá àtọ́ lélẹ́yìn ni wọ́n fi mọ ẹni tí yóò jáwé olúborí eléńjàlókù ikọ̀ Ondo wọ́n fẹ́ mi àwọn kejì àmọ́ adarí ayò ti fọn fèrè ẹnu ẹ̀ wípé kọlọ́fì ti wà ń bẹ̀ mọ̀dàrú ti wà ń bẹ̀ òwélè wá jẹ́ àgbélẹ̀gbá ọ̀fẹ́ ìyẹn fún Ọ̀ṣun àgbélẹ̀gbá ọ̀fẹ́ lélẹ̀ tí goli Ọ̀ṣun àti agbówẹ̀yìn wọn wọn ò mẹ́ni tí ó gbanú wọn ti mọ́ o wọ́n ti fi síra wọn lẹ́sẹ̀ o wọ́n ti fi síra wọn lẹ́sẹ̀ o Odùduwà nation àwọn náà gbé ìdíje kalẹ̀ láti àdó àwọn bàbá bàbá wa. ẹ mọ̀ pé a bá ń sọ pé Odùduwà nation a lè yóò kọ àwọn bàbá Babánjí Akíntóyè a lè yóò kọ Sunday Adéyẹmọ tí gbogbo èèyàn mọ̀ sí Ìgbòho bàbá wa àwọn bàbá wa yìí àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a lè yóò kọ wọn gbóòórùn Odùduwà nation o àwọn ni wọ́n ní kíni wọ́n ní kò ní í séwu bẹ́ẹ̀ náà àlèyókò bàbá ọláyẹmí àjọṣe àlèyókò ẹ rí ìbẹ̀rẹ̀ àlèyókò bàbá náà ẹ̀gbọ́n wa bàbá mi làmídì àkànbí yágóyájú aláṣẹ àti olùdarí ọmọlúàbí rẹ́díò TV ọmọlúàbí rẹ́díò aláṣẹ àti olùdarí ọmọlúàbí rẹ́díò ẹnu mi àgùn ìyẹn làmídì àkànbí yágbó tá a bá ń sọ nípa Odùduwà ní ẹgbẹ́ nation a lè yọ yèyé simisade kúkú hmm, ọ̀nàyẹmí ìyẹn alájà tó darí one africa women forum a lè yọ gbò tá a bá ń sọ́npa Oòduà nation a lè yọ tani a lè yọ mọ̀mọ́ mi títí lọ́pẹ́ abọ́yadé cole aláṣà tó darí podium international tv a lè yọ àǹtí títí láyọ̀ náà a lè yọ tiwọn kú ní báyìí ní pápá àṣeré dípọ̀ dínà ìyẹn ní ìlú Ògùn state Ìjẹ̀bú Òde ní orílẹ̀-èdè Odùduwà ó ti parí o láàrin Ondo àti Ọ̀ṣun gbogbo ẹ ti pin àmì ayò kọ̀ọ̀kan ni àmọ́ ju gbogbo ẹ lọ adarí ayò tí ìjẹ́ wọn lọ o torí wọ́n máa yanjú ẹ̀ ẹnìkan gbọ́dọ̀ borí ẹnìkan máa borí inú wọn tẹnìkan ó lè fìdí rẹmi àti ìwà àmọ́ o ọdẹ bíi pé goliwoo mi ń gba ọ ìníwó ìyanjú ẹ goliwoo mi ń gba ẹ ìyẹn ló kàn báyìí láàrin Ondo ọkùnrin àti Ọ̀ṣun ọkùnrin àmì ayò kọ̀ọ̀kan òun ni wọ́n gbá dípọ́ dínà ìyẹn ní Ìjẹ̀bú Òde ní orílẹ̀-èdè Odùduwà ibẹ̀ náà la wà yìí.

oníkókó mi gba ìlókù báyìí ẹ̀ẹ́rìn láàrin òdìó lọ́kùnrin àti ọ̀ṣun ní ọkùnrin lẹ́yìn ìgbà tí abala ẹlẹ́ẹ̀kejì ìyẹn adáyọ̀ ọ̀gbẹ́ yẹn ó wà mẹ́ tí ó tàbí olúborí ẹ ó tẹ̀síwájú ẹ ó padà lé ẹ máa bá lọ àlọ́ àwọn pẹ̀lú omi tẹ̀ẹ́ síbẹ̀ ni wọ́n fẹ́ wo oníwò mi gba ẹ fún ilé ṣẹlẹ̀ ìwọ lọ yí ṣùgbọ́ kọ̀kọ́ olùdúwà mọ́ni fídíà sí ìtù ìdílé ó jà sí ó kúrò lẹ́nu tán ìwé ẹnu

òdìlógún ọwọ́ ọ̀ṣun ọ̀ṣun náà ti ń lọ báyìí agbábọ́ọ̀lù ọ̀ṣun ló kù tó fẹ́ lọ gba àmì ayò kan sí òdo ní báyìí òǹdó ti gbá tiẹ̀ wọlé ọ̀ṣun ọ̀ṣun ló fẹ́ gbá bọ́ọ̀lù báyìí o agbábọ́ọ̀lù ọ̀ṣun fẹ́ gbá o ó fẹ́ gbá o ó di àmì ayò kọ̀ọ̀kan àmì ayò kọ̀ọ̀kan àmì ayò kan fún Oǹdó àmì ayò kan fún Ọ̀ṣun lẹ́yìn tó dífá fún wípé Oǹdó ti ń padà lọ tún ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ Oǹdó fẹ́ gbá ẹlẹ́ẹ̀kejì tiẹ̀ ṣe é mọ̀ pé Oǹdó ní ọkọ̀ ń gbá Oǹdó gba ẹlẹ́ẹ̀kejì báyìí àwọn ti jọ mi àmì ayọ̀ aláwọ̀kọ́ àwọn méjèèjì ẹ̀jẹ̀ àwọ̀ ẹlẹ́ẹ̀kejì. Ondo ló fẹ́ gbà báyìí. Ah, Ondo padà agbábọ́ọ̀lù Ondo ó padà gbà sọ́wọ́ gólí kò láǹfààní àti mí àwọn agbábọ́ọ̀lù Ondo kò láǹfààní àti mí àwọn ó gbà sí ọwọ́ gólí èèpà èyí dífá fún wípé àwọn méjì ti gbá ní Ondo ẹnìkan gbá ní Ọ̀ṣun ẹlẹ́ẹ̀kejì Ọ̀ṣun lélẹ́yìí agbábọ́ọ̀lù Ọ̀ṣun ti bọ́ bẹ̀ ah, àmì ayò kan ìyẹn fún Ondo ẹyọ kan fún ọ̀ṣun sẹ́mi pé òǹdó ti gbá méjì tiẹ̀. bọ́ọ̀lù yóò gó kò gó o agbábọ́ọ̀lù ọ̀ṣun òun náà padà gba sí irin ó gbá mọ́ irin ni o ó túmọ̀ sí wípé ọ̀ṣun ti pàdánù ẹ̀yọ kan Ondo náà ti padà nínú ẹ̀yọ kan wọ́n ti jọ gbá méjì méjì àmọ́ ìkọ̀ọ̀kan náà jọ gbá wọlé wọn ò jọ gbá ìkọ̀ọ̀kan wọlé ni ẹlẹ́ẹ̀kẹta tòǹdó lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta tiwọn lélẹ́yìí ẹlẹ́ẹ̀kẹta tòǹdó Ondo mi àwọn ó gbá wọlé ẹlẹ́ẹ̀kẹta tòǹdó ó ti gbá wọlé Ondo ti wà ní méjì báyìí ó kù Ọ̀ṣun ó kù Ọ̀ṣun àwọn náà fẹ́ lọ gbá ẹlẹ́ẹ̀kẹta wọn wọ́n ti fẹ́ lọ gbá ẹlẹ́ẹ̀kẹta wọn agbábọ́ọ̀lù ọ̀ṣun ló fẹ́ gbá ẹlẹ́ẹ̀kẹta tiwọn ondo ti gbá mẹ́ta tiẹ̀ ó ti mí méjì ọ̀ṣun ló kù báyìí ọ̀ṣun tí wọ́n gbá wọlé wọ́n ti jọ wà ní àmì ayò méjì méjì nígbà wọ́n jọ gbá mẹ́ta mẹ́ta wọ́n ti gbá mẹ́ta mẹ́ta wọ́n wá mi àmì ayò méjì méjì ondo ti ń lọ ẹlẹ́ẹ̀kẹrin wọn ti fẹ́ lọ gbá agbábọ́ọ̀lù ondo ti ń lọ láti lọ gbá ẹlẹ́ẹ̀kẹrin ìyẹn fún ondo àmì ayò méjì méjì náà jọ mì ondo fẹ́ gbá ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ ló fẹ́ gbá báyìí ẹja máa wo tó fẹ́ fi pa. Ondo gbá wọlé ẹlẹ́ẹ̀kẹrin Ondo ti gbá wọlé èyí túmọ̀ sí pé Ondo ti mi àmì àwọn àmì ayò mẹ́ta tó pàdánù ẹ̀yọ̀ kan nu mẹ́rin yẹn ó ti mi àmì ayò mẹ́ta Ọ̀ṣun náà ti ń lọ o láti lọ gbá ẹlẹ́ẹ̀kẹrin tiwọn náà Ọ̀ṣun fẹ́ lọ gbá ẹlẹ́ẹ̀kẹrin tiẹ̀ náà ẹ̀já wo itú tí Ọ̀ṣun náà fẹ́ pa báyìí àmì ayò mẹ́ta fún Oǹdó tí Ọ̀ṣun náà bá gbà wọlé á jẹ́ mẹ́ta mẹ́ta tí ò bá ti wá gbà wọlé á jẹ́ mẹ́ta sí méjì. Ọ̀ṣun náà gbà wọlé Ọ̀ṣun gbà wọlé àmì ayò mẹ́ta mẹ́ta nínú mẹ́rin mẹ́rin tó ti gbá wọ́n ti gbá mẹ́rin mẹ́rin ṣùgbọ́n wọ́n jọ pàdánù ẹ̀yọ kọ̀ọ̀kan wọ́n pàdánù ẹ̀yọ kọ̀ọ̀kan ẹlẹ́ẹ̀karùn-ún Oǹdó nílọ yìí Oǹdó ti fẹ́ gbá ẹlẹ́ẹ̀karùn-ún Oǹdó fẹ́ gbá ẹlẹ́ẹ̀karùn-ún àwọn elétò ìlera ti mú agbábọ́ọ̀lù kan lọ wọ́n ti fẹ́ lọ fún un ní ìtọ́jú tó péye tòró ti ní ìfarapa tó pọ̀ wọ́n ti mú kúrò lórí pápá agbábọ́ọ̀lù ọ̀ṣun ni ẹlẹ́ẹ̀karùn tòǹdó ẹlẹ́ẹ̀karùn tòǹdó òǹdó gbá wọlé o ẹlẹ́ẹ̀karùn òǹdó ti gò ó ti gbá wọlé inú márùn òǹdó gbá mẹ́rin wọlé báyìí ọ̀ṣun náà ti fẹ́ lọ gbá ẹlẹ́ẹ̀karùn tiẹ̀ náà ẹlẹ́ẹ̀karùn tọ̀ṣun lélẹ́yìí òun náà fẹ́ lọ gbá Ondo ti gbá mẹ́rin wọlé ní tiẹ̀ nù márùn-ún ẹ̀já wo Ọ̀ṣun bóyá òun náà ṣe bẹ́ẹ̀ àbí ẹ̀já mọ ohun tó fẹ́ ṣẹlẹ̀. Ọ̀ṣun ló fẹ́ gbà báyìí o ẹlẹ́ẹ̀karùn-ún tó Ọ̀ṣun lélẹ́yìí ẹ̀já wò ó ọ̀ṣun náà gò ọ̀ṣun gbá wọlé ẹlẹ́ẹ̀karùn-ún eléyìí wá túmọ̀ sí wípé ọ̀mì náà náà tó wà o ọ̀mì náà ni o wọ́n jọ gbá mẹ́rin mẹ́rin wọlé nu márùn márùn wọn ni o wọ́n ó tún wá tún bẹ̀rẹ̀ ànúdá márùn mi báyìí ẹ̀já mọ̀ wò ó bóyá golden goal gbẹ́ni ó bá tó kọ́ mi àwọn ni ó parí sí ẹlẹ́ẹ̀kẹfà rèé Ondo ti ń lọ ẹlẹ́ẹ̀kẹfà Ondo Ondo fẹ́ gbá ẹlẹ́ẹ̀kẹfà Ondo fẹ́ gbá ẹlẹ́ẹ̀kẹfà ẹ̀já máa wo itú yẹn. Ondo ti pàdánù èyí túmọ̀ sí wípé Ondo ti pàdánù ẹlẹ́ẹ̀kẹfà Ondo pàdánù ẹlẹ́ẹ̀kẹfà. Ondo pàdánù ẹlẹ́ẹ̀kẹfà nígbà tí aṣọ́lé aṣọ́lé ọ̀ṣun tó ti gba káàdì àyìnrín yẹn yẹ́lò lóṣù kó lọ bá lórí kó lọ bá rẹ fún ó bá rẹ fún jà ó sọ̀rọ̀ sí pléyà ẹgbẹ́ òye ọ̀ṣun fẹ́ gbá ẹlẹ́ẹ̀kẹfà tó bá ti èmi àwọn ó ti di pé pínpín Ọ̀ṣun ti borí nìyẹn o tó bá ti èmi àwọn Ọ̀ṣun ti borí nù Ọ̀ṣun ti borí o Ọ̀ṣun ti borí Ọ̀ṣun padà borí Oǹdó pẹ̀lú àmì ayò mélòó àmì ayò márùn-ún sí mẹ́rin àmì ayò márùn-ún sí mẹ́rin ìní Ọ̀ṣun fi borí ní goríwò mi gbà Oǹdó wọ́n ti ṣe kíni wọ́n ti já pàtì Ọ̀ṣun tẹ̀síwájú Ọ̀ṣun borí wọn àmì ayò márùn-ún sí mẹ́rin ní goríwò mi gbà ọ bó ṣe ń lọ nìyẹn. Thank you. ẹkúrò púpọ̀ nìyíza. akọ́nimọ̀ọ́gbá fún a àti Ọ̀ṣun àti àwọn balógun wọn méjèèjì. akọ́nimọ̀ọ́gbá méjèèjì. èyí akọ́nimọ̀ọ́gbá àti balógun wọn méjèèjì. adúpẹ́ adúpẹ́ ẹgbẹ́ òkun ìfipáyà láàrin Ondo àti Ọ̀ṣun ti wáyé ju gbogbo ẹ̀ lọ́gbọ́n bá rí ẹ̀ Ọ̀ṣun ti ṣe kíni ó ti jáwé olúborí lẹ́gbẹ̀ẹ́ mi ń bí ẹ̀ rí akọ́nimọ̀ọ́gbà Ọ̀ṣun ń bẹ ní ẹ̀gbẹ́ mi ń bí ẹnu ẹ̀ la fi kọ màmá ó jẹni àwọn onímọ̀fìnà àṣàyàn àwọn ó kọ wọn àti ipò wọn ní Ọ̀ṣun. ẹ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orúkọ mi ni Akínọlá Olúwaṣọlá mo sì jẹ́ akọ́nimọ̀ọ́gbà láti Ọ̀ṣun nísìnyí ẹ ti bọ́ ti mórí bọ́ lórí ìpele eléyìí ìpele tó kù báyìí tó bá ń bọ̀ láyé tó bá pín in sí ni ẹ kí ni káwọn ará Ọ̀ṣun máa retí ṣé ń gbèfè lọ ni àbí ilé ìkẹwàá bẹ́ẹ̀ ni. lágbára Ọlọ́run mo mọ̀ pé Ọlọ́run àmọ́ aborí á sì gbèfè délé Ọ̀ṣun. lágbára Ọlọ́run lọ́wọ́ ọdẹ gbà bẹ́ẹ̀ ẹ bá ń pe ayẹ balógun yín wá àròjọ mùsùlùkùn ẹ ṣe gan. adúgbò lọ́wọ́ Ọlọ́run ọba ẹ borí ayé ìbá aláṣetìṣe aláṣeyọrí ni máa ń súnmọ́ ní lérò lẹ́yìn kí lẹ́yìn sì fìgbà ọ̀gá yìí ṣé oríborí yìí ló wáyé ni àbí ṣe yín débẹ̀ torí bá a bá wò ó àwọn ará bí fara kí wọ́n fara ya kí lẹ́yìn sí. bẹ́ẹ̀ à iṣẹ́ wa ló débẹ̀ o àjẹ́ àjẹ̀dúpẹ́ lọ́wọ́n tó fún wa ní àṣeyọrí. orúkọ yín àti ipò yín nínú ikọ̀ Ọ̀ṣun. orúkọ mi ni Adélẹ́yẹ Babátúndé èmi ni balógun ikọ̀ náà. ìní gbọ́kùn ẹ bá ń pa wọn. irú èyí ò wáyé rí first time rèé bọ́ọ̀lù ọ̀hún ó wúni lórí pọ̀ ẹni ó ṣe dáadáa jù lórí pápá bàbá sọ òyìnbó ni man of the match òun ló ṣe dáadáa jù tó wúni lórí adágún ẹ̀ bá ń dákọ̀. olùkọ́ni Oǹdó olùkọ́ni Oǹdó. sílẹ̀ ẹ sọ wípé mo fẹ́ èmi náà fẹ́ ilẹ̀ Oòduà kó dá wà eléyìí kò ní jẹ́ kó bá ogun wá kó bá ọ̀tẹ̀ wá àwa ò fọ́gun nílẹ̀ Yorùbá o. náà wa wá kó wá wo bí ilé ti ń jóná bí pápá kó wá wo bí mọ́tò ti ń jóná bí pápá kó wá wo bí ènìyàn ti ń yọ̀rọ̀dọ̀ bí àkàrà ẹ̀wẹ́ tiẹ̀. kó ta kúrú. ẹ̀wẹ́ tiẹ̀. kó yọ̀rọ̀dọ̀. ẹ̀wẹ́ tiẹ̀. kó ta kúrú. ẹ tiẹ̀. ẹ jẹ́ ká jọ jùmọ̀ kọ orin ilẹ̀ yorùbá àwa ni ògo adúláwọ̀.